الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم فصل يجب الغسل من ثلاثة أشياء الجنابة والحيض والنفاس فالجنابة قسمان أحدهما خروج المني بلذة معجادة في نوم أو يقظة بجماع أو غيره والثاني مغيب الحشفة في الفرج ومرأى في منامه كأنه يجامع ولم يخرج منه مني فلا شيء عليه ومن وجد في ثوبه منيا يابسا لا يدري متى أصابه اغتسل وأعاد ما صلى من آخر نومة نامها فيه أدب فعله أترى لكم في فعل أبو محمد صلى الله عليه وسلم فواني أيميت يتفى سلا إفوا نقوى بيسا ونيبي الغسل تنجى إيوه ètí ẹ máa ń wẹ̀ fi sílọ̀ tó yàtọ̀ sí ìwé afẹ́ sákànkàn wọ́n ní nǹkan mẹ́ta wọ́n ní ó lè pè wọ́n sákìyèsí kálọ̀wẹ̀ tí kan náà mẹ́ta yìí bá ti ṣẹlẹ̀ sí èèyàn èèyàn ti dára kó wẹ̀ bí ò bá wẹ̀ gbogbo tí bá ń ṣe lórí ìbáadà ń ṣe lórí ẹ̀gbìn torí pò nǹkan tí mẹ́tẹ̀ẹ̀ta yóò dá síyàn lára ní sọ́yàn di bí ẹni tí ẹ̀gbin ń bẹ lára rẹ̀ àkọ́kọ́ nínú àwọn nǹkan tí ní ó mú yàn dára akówẹ̀ ẹni tá ń pè ní jánábà ẹni tí jánábà bá ti wà lára rẹ̀ tó gbé jánábà sára ìwẹ̀ nìkan ni o àlùwàlá ò lè gbé lọ ìwẹ̀ tá a fi ń sọ yìí ìwẹ̀ tó ní bẹ́sìnṣẹ́ ní káwọ ẹ̀nì kíyàn kan léhun kan fẹ́ dami sára lásán bí ò bá bá bọ́ọ̀lù ń ṣe ní káwọ ẹ̀mú kò tún ní gbé lọ ṣe ìwẹ̀ ònìyàn fi tán uh, jánábà tí máa ń bẹ lára yàn ẹlẹ́ẹ̀kejì náà àwọn kan tí ó lè gba ìwẹ̀ lọ́wọ́ wa àwọn obìnrin ló bá wí ó ní alhaid ẹ̀jẹ̀ aláàdá àwọn tí máa ń wá lóṣooṣù tí ń jẹ́ àmì pé àìlè tí wá dobìnrin báyìí òun náà tí wọ́n rẹ́ jẹ́ àlàádà ní gbogbo wà tó jẹ́ àlàádà yìí bá ti dé obìnrin ò ní kírun kò ní gbàwẹ̀ bí wọ́n ṣe hajj gan ọ̀pọ̀lọpọ̀ ṣe hajj ni ò ní ṣe tó bá ti wá lọ tán tí ẹ̀jẹ̀ yìí ò wá má ó tó wá lè dípò pé ní ó máa ṣe tí ò ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún ní ìdìbò lọ́wẹ̀ àyè kejì nínú àyè tí ìwé ti sọ̀rọ̀ yàn ṣùgbọ́n obìnrin ló bá rí nígbà tó jẹ́ àdáadáa rẹ̀ tí ibà ń bẹ ẹlẹ́ẹ̀kẹta inú àwọn nǹkan tí máa ń gba ìwẹ̀ lọ́wọ́ yàn ó ní ẹnìfàs ẹ̀jẹ̀ náà ń pè bẹ́ẹ̀ gbọ́n ẹ̀jẹ̀ tí nìfàsù ń tú òun lè jẹ ẹni tí ó bímọ nígbàtí yẹn bá ti bímọ ẹgbẹ́ bí àtọ́lọ́wọ́n bá àlekẹ́ ọ̀làdámọ́mọ́ obìnrin ni wípé ẹ̀jẹ̀ ó tara bíbímọ ni ó máa tara rẹ̀ jáde lára obìnrin gbogbo ìgbà tí ẹ̀jẹ̀ yìí bá sì ti ń tara rẹ̀ jáde ọ̀nà ní lè ṣèjọsìn kò ní lè kírun kò ní lè ṣe kò ní lè ṣe kódà kò ní lè bí wọ́n fẹ́ wá sàwọn nǹkan míì ní àwọn nǹkan tá a wí yìí ni ó lọ wẹ̀ náà so àwọn nǹkan mẹ́ta yìí ó ní tí máa ń gba ìwẹ̀ lọ́wọ́ yàn lẹ́yìn ìgbà náà afa wa sàlàyé fún wa lẹ́kùnrin rẹ̀ kí náà ń pè ní jánábà afa ní fẹ́ jánábà tó kìsìmáà jánábà jánábà tá a máa ń gbọ́n ọ̀nà méjì ló pèsè nítorí pé jánábà náà ní gbogbo tó bá ti gba àtọ̀ jáde lára àyàn ó ti sọ̀yàn lẹ́ni tó dára jánábà nù gbogbo tí wá ti gba àtọ̀ jáde lára àyàn àbó tí yàn sójú ọ̀nà kò bá bó tí yóò fẹ́ má tọ̀ jáde kọ́dà kátọ̀ má jáde lára yàn tí wá ti tìyàn sójú ọ̀nà náà wọ́n tún fi hàn pé òun tàn wọn ní jánábà lára afáàní ahaduhuma ọ̀nà àkọ́kọ́ náà tí yàn máa fi ń dára jánábà kòrójò lèmọ̀ní yìí oníkátọ̀ kó tara èèyàn jáde yálà ọkùnrin ni àbóbìnrin tí ọkùnrin àbóbìnrin bá rí i pé àtọ̀ ti jáde lára òun ó ń tọ̀hún ti dáràn jánábà ó ti jẹ́ gbèsè kó lọ wẹ̀ bí ò bá wẹ̀ bọ́lọ̀ ṣe ni ó wẹ̀ gbogbo tí ó bá máa ṣe láwọn ìjọsìn tí màá sọ̀rọ̀ àyàn fún kò ní lè ṣe. atọta ń sọ yìí àwọn afáàní bíi lẹ́sẹ̀ tí kìí ṣe ń jẹ́ ara rẹ̀ ló gbé jáde lára rẹ̀ ìdàmí ń bẹ jáde lára ọmọ ènìyàn ṣùgbọ́n ara rẹ̀ ni yìí nǹkan là ń sọ èyí tí ń jẹ́ pé ìgbádùn tí ọmọ ènìyàn máa ń rí nígbà tátọ̀ bá ń jáde irú rẹ̀ náà ojú òun ló ṣe pé àwọn ah, máa ṣàkíyèsí jáde lára tó ẹ bá ti jáde lára rẹ lójú ogun àlọ́ dára nítorí kan àwa ni pé sátọ̀ jáde ojú ogun ló wá gbà jáde o àbí ojú ayé ló gbà jáde jíjáde lára ọmọ ọkùnrin ọmọ obìnrin ó ti sọ dẹni tó dára nǹkan pè ní ntátọ̀ ma wá ń gbà fi jáde lójú ayé abijima ni ma ń jáde látara kóbìnrin súnmọ́ ọkùnrin ọkùnrin súnmọ́ obìnrin ni ma ń fa kí àtọ̀ kó jáde lójú ayé òun ni àlìlá ẹni kọ́ àtọ̀ jáde lára rẹ̀ kí ni sábàbí rẹ̀ òun ni pé òun àtọkùnrin àbí ó súnmọ́ obìnrin kan ni ẹni tí ń gbájẹ́ pé jíjáde tí àtọ̀ jáde lára rẹ̀ abẹ́ báyìí ló gbà fi jáde ó ń tàn kọ́ ó dákan jánábà kọ́dá ìgbà mí ń bẹ ọ̀gọ́ èrè yìí àtọ̀ lè jáde lára èèyàn tí èsì ní jẹ́ pé ó súnmọ́ ọkùnrin àbó súnmọ́ obìnrin nípa tọ̀ jáde òun náà ó ti jẹ gbèsè jánábà ṣùgbọ́n pọ̀lọpọ̀ gbọ̀tátọ̀ ó bá jáde tí è bá jẹ́ wípé ìsúnmọ́kùnrin tó jẹ́ lẹ́tọ̀ọ́ àbí ìsúnmọ́bìnrin òun ló mú jáde ó lè jẹ́ pọ́nà tí ó gbà jáde ọ̀nà èèwọ̀ ni bí àwọn tí wọ́n máa ń ṣe masturbation tí wọ́n máa fọwọ́ wọn pé àtọ̀ ara wọn jáde nítorí táwọn yẹn ṣe ó ṣẹlẹ̀ wọn bá àlẹ́kẹ́ ọlá mọ́tò tí wọ́n ṣe wá ṣẹlẹ̀ wọn bá yìí náà tó tó bá fi lè mú àtọ̀ jáde ó ti dáhùn yánnabá ní òwe gánàbà o kọlọ̀ tó lè gbèsè mí ìrọ̀rọ̀ rẹ̀ ní àwọn ẹ̀sìn tá a ní bùkátà sí màrá ń bẹ̀ máa wí fún pé ọ̀nà tó gbà fi pé àtọ̀jáde sọ̀nà tó tọ́ títúmọ̀ yí pé lè jáde láwọn ọmọ ènìyàn lójú ọ̀rọ̀ lè jáde lójú ayé ni tí ó ládàá àbó súnmọ́ obìnrin tí ìṣẹ̀lẹ̀tọ̀ tí ó jìyà lé lórí tó ń ní ó jìyà náà ó dáhùn àbí ìjáde kí ń torí bó súnmọ́ èèyàn bíi bí ọkùnrin obìnrin obìnrin ọkùnrin ó lè kí bí ọ̀nà míì ló gbà fi pé àtọ̀jáde ó tún ti dáhùn bí tèmú náà ti ní masturbation ẹni bá tí àtọ́tara rẹ̀ jáde ó sẹ́lẹ̀ ohun torí ń tọ́lọ̀ ní ọmọ àti lọ́sẹ̀ ó lọ gbádùn lọ́nà tọ́lọ̀ wọn bò yọ̀ǹda sí mọ́tò ń ti bẹ́ẹ̀ ń kọ́ ó ti dáràn jánábà lẹ́yìn ilé eléyìí ni ìpín àkọ́kọ́ lọ́nà tí yẹn lè gbà fi látàrí pé àtọ́jáde ìgbà míì ń bẹ èyí ó àtọ̀ ni. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì téèyàn ti lè fi dáhùn jánábà mọ̀gíbù alhàṣàfàtì fìlfọ́j kí nǹkan ọmọ ọkùnrin kó dúró sínú nǹkan ọmọbìnrin tó bá ti lè mú ilé ìṣẹ̀lẹ̀ ńkọ́ ohun tàn ti dáhùn jánábà automatically àtọ́jáde ní o àbátọ̀ jáde ó ti jẹ́ni tó ṣe gbèsè kó lọ wẹ̀ ná kó tó lè jọ́sìn fọ́lọ́run ọba bí ò bá wẹ̀ àtúnà òṣàtọ̀ àtọ̀dẹ̀ kankan ni ó mú yàn dáhùn gánábà tí nǹkan ọmọkùnrin bá ti tó wọnú tó ọmọbìnrin náà kọ́ ń bẹ nu tẹ́sí ọlọ́run bá tún gbélé ní sábà bí ìdáràn gánábà kódà kátọ̀ má sùn bẹ̀ lẹ́yìn rẹ̀ káwa dákọ̀ mọ́sálà méjì pọ̀lọpọ̀ wa lè má fẹ́ kà kọ́ wọn náà ń mọ́sálà àìmọye èèyàn míì ló ti dáná jánábà kò má ṣe kírun lórí rọ àǹfààní kínú yẹn nìyẹn o pé bí yẹn bá ń kírun ní ṣètì yẹn ń kírun lórí ìmára téèyàn ò tí ìmára ìyẹn lè kí lọ́sẹ̀ kan lóṣù kan má gbà torí pé ọlọ́run ọbọ ò gba ìjọsìn tó yẹ ká fi ìmára ṣe tá fi mára ṣe. alábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ṣàlàyé fún arákùnrin kan tí ń bẹnu sàárè tani wọ́n fìyà jẹ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ìtọ̀ lànàbì fi ṣẹ̀gbáǹpù pé àìmójútó bí ṣe máa ń tọ̀ má bí ṣe máa ń mára lẹ́yìn ìtọ̀ ló kó bá ìyá rẹ̀ oníkà máa kí wọ́n lè máa fi jọ́sìn wọ́n jọ́sìn tó ń ṣe lórí àìmára bí ipò ìṣeré ni tó àwọn adákọ̀ mọ́sálà méjì fún wa tí ẹ ká mójútó kó bàbá kó bá ìjọsìn wa ká lè rò bí ipa amákámámá àkọ́kọ́ rẹ̀ ni وما رأى في منامه كأنه يجامع يصم وبلل لجوم ولا لقوم با ọkùnrin sí àbúhùnbóbìnrin sí lójú ohun ilé ikọ́ onímọ̀ orí ní west game gẹ́gẹ́ bá ti máa wé bí a bá níwò baa ojú ó ọ́ bí ọ ọkùnrin kan ní obìnrin kan ọkọ̀kọ́ ní ṣòwò náà ọwọ́ wípé wọ̀lẹ́mí ẹ̀kọ́ jù mí ní òṣè yìí nígbà tó jí padà pé ah, mo lálàá ní mọ́júmọ́ yìí pé báyìí báyìí ní í ṣe lójú ogun ọ̀rọ̀ àkọ́kọ́ wo aṣọ tó fi sùn especially tí bá jẹ́ pásọ náà lọ́ọ́ fi kéwòn ọ̀wọ́ aṣọ fi sùn náà wọ̀lẹ́mí ẹ̀kọ́ jù ní òṣè yìí tó ti rí ẹni tírèsì àtọ̀ lára aṣọ rẹ̀ fàlà ṣẹ́yà àlẹ́ yìí má wọrí lọ́kìrùn lọ́sí ìwòdó lásán lọ́kìrùn bọ̀múlá láti mo ṣe báyìí lójú oorun kọ́dà ara àlọ́ lálà ọ̀mọ̀tọ́ jíṣẹ́ sọ jíṣẹ́ sì ń tọ́ òbí ipò láláhùn sọ̀rọ̀ lára sọ̀rẹ̀ ọlálà pọ̀ dà lójú oorun lóòótọ́ gbà tó ń sun tó ń lálà bàbá wa jí kọ́ aṣọ tó ń fi sùn kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní ọmọdé àmọ́ ara rẹ̀ ọ̀ níbi àti lọ rẹ̀ jáná báyìí nígbà tí orí pa ń tọ́ lọ́ọ́rí lójú oorun yẹn tí ò sí lára rẹ kò sí lára aṣọ rẹ àwọn fàtí wọn ní ṣùgbọ́n o ọmọ ní wọ́n yẹ́dẹ̀ fi sáwọ́bì yìí mẹ́lẹ̀ yẹn yá fi sá ọ̀rán ti pọ̀ lálà lójú oorun ọ̀rán ti gbé ọtí ẹ̀ ní owó ti fi kankan mo tó wá sílẹ̀ ní pé ọkàn wá jí bí láàárọ̀ yìí àbí lọ́sàn ni ọkàn asọ aṣọ yìí náà ni mo mà fi sùn ní alẹ́ ànámọ́jú ọ̀rọ̀ ni pé àtọ̀kan tó ti gẹ ń bẹ nínú aṣọ rẹ̀ léyìí tọ́ ti pọ́ ti wẹ̀ fún nítorí súnmọ́ ni kí bóyá lálá kan tí rẹ̀ ò ti máa àlátọ̀ ọ̀rọ̀ rántí máa wọn ó ti yẹ kọ́ ọ àwọn àfáàní ọba fẹ́kálì kìyàmà kó ní fọkàbalẹ̀ fún ọ bọ́ọ̀lù sílẹ̀ tó pé aṣọ rẹ náà ni àtọ̀ rẹ náà lọ́dún lórí aṣọ ọ̀sẹ̀ wọ́n ti pé ọtí lọ wẹ̀ níbi àtọ̀ yìí wọ́n ní tọ́sẹ̀ ní ibi èrò tásàlà lọ́kìrùn wọ́n ní kí n ṣe pọ́ kí ọ̀rọ̀ ní ibi tásàlà lọ́wẹ̀ ni ẹ̀bù lọ́sẹ̀ wá sí nípa àwọn àrùn tó ti kí kọ́ tó lọ wẹ̀ yìí nígbà tó ọ̀màpọ̀ ti dáná gánàbàkà lápèjì ó fi aṣọ ó fi sùn ní mọ́júmọ́ wọ̀lẹ̀ aṣọ náà ló fi wá fi kí wọn ní àṣùbà yìí tí dásìkò wàrà yìí ó ló fi aṣọ ẹ̀ ló fi kí wọn àyílà ó wá di ó kù díẹ̀ tálásárì ó dé ó bá kàn ṣe àkíyèsí pé aṣíkò máa wọ̀ yí mà ní àtọ̀ lára tí ń súnmọ̀ yí pé kò ní èṣù láti ìdájí kò súnmọ́ di ìgbà tí a ń sọ yìí ẹni tí ń túmọ̀ ní pé ó súnmọ́ fóun tó súnmọ́ jùmọ́ rẹ̀ àná àtọ̀ dà sí lára nínú wọ́n dágbà fáwọn àmọ́ malik wọ́n nígbà tí gbé pé atọ́ ohun tó padà rí ohun tó lọ torí ẹ̀wẹ̀ ohun wà áàdà máa sọ̀lá min áfírí náà màtí náà máa hàfíà ọ̀nà tọ́sùbà rẹ̀ kí o ọ̀tún àyílà rẹ̀ kí torí pé ọ fi ara tọ́ padà gbà pátọ̀ ń fi kí fi kí àyílà ó kù díẹ̀ kọ kí àlásán ìlú àwọn ti lọ ṣàkíyèsí pé ń bẹ lára rẹ̀ ntí ń túmọ̀ ní pé ọtí padà jẹ́ni tí ọ̀n dáwọ́tù irú òun tó ọkí bá ṣùgbọ́n ọ̀n dáwọ́tù irú òun tó ọkí fún àyẹ́dàun ẹ̀wọ̀n tí wọ́n sì fi kí sin lọ́n kìí ṣe ẹ̀wọ̀n tí dáwọ́tù wà ń bẹ̀ wọ́n ní torí ẹ̀ńkọ́ o ọ̀ọ́lọ́wẹ̀ ọ̀ọ́fọmi ọ̀fífọ́ aṣọ rẹ̀ lẹ́yìn ìgbà yẹn kọ́ ọ wá tún àwọn ìrun tí ọ ti fa sọ̀rọ̀ yẹn kí abọ́ ti fara yẹn kí ọ tún ìrun yẹn kí yìí tí bá ń jẹ́ wípé ó fi hàn wá pásọ̀ yẹn tá wọ́n wọ̀n o náà ni a fi kí gbogbo àwọn àrùn àbí ó hàn wá pé a ti ṣe ìwẹ̀ níbi àwọn tí ń jẹ́ jánábà yẹn tó ìgbà mí bẹ́ẹ̀ yánàbà lè kó síyàn lásọ má kíyàn ti wẹ̀ kíyàn má rántí kíyàn fọ aṣọ ìmọ̀nsẹ̀rẹ̀ ọ̀tọ̀nà yìí yóò jẹ́ ọ̀rọ̀ Aisha radiyallahu ta'ala anha àgbọ̀fún wa wọ́n ni kuntu afruku almaniyya min thawbi rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n láwọn làwọn máa ń fi èékánná àwọn fọ maniyu kùnú aṣọ anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ni kó sì tutù àwọn fọmẹ́sì mẹ́pẹ́ ó ti dẹ àwọn òfì èékán àwọn òfì yọ èyí ń fi pé anábì ti lọwọ sọ mí èyí kankan tí màníyì wọ̀ nìkan ni wọn ò tí o ìdáhùn sọ ni pé ọ̀ tí ẹ̀ mẹ́pẹ́ màníyì ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀padà wá rí ń tí níbi ara rẹ o wọ́n nígbà tó rántí òun náà ni bá ọ̀wà tún gbogbo òórùn èyí tó ti fi àyèwé jánábà àwọn tó ti fi kíhun ọ̀wà tún kí dìgbà tó tó rántí eléyìí kan nù tí wọ́n tó ní ká gbóyé nípa tó ní ìbáṣepọ̀ kọ̀ máa afẹ́wẹ̀ tí sì ń jẹ́ pé ní tí ó ṣe òkùnfà fẹ́wẹ̀ onìkan mẹ́ta tí a sọ ẹ̀mẹ́ mẹ́ta jánàbà ló làkì pé ó fẹ́ ẹ̀nà díẹ̀ a sì nílò ká tàṣíká máa àwọn alámọ̀rí àwọn àfáyé fi ṣeré torí pé lóòótọ́ lè jẹ́ àwọn nǹkan kéékèèké lójú wa ṣùgbọ́n tí ó bí nǹkan ńláńlá ni obìnrin tí ò mójútó háìdọ̀ rẹ̀ dáadáa tí ò mọ àwọn ẹ̀kọ́ háìdọ̀ ń sera rẹ̀ ni tó pé tí ó bí àìmáhùn tí ó bí sígbèsí ayé àlèkìyàmà rẹ̀ ó lè àbẹ́yẹ tí ò mọ ẹ̀tọ́ nífàsì sọ àwọn nǹkan yìí kéde tí ẹ̀mà fi ń ṣeré o sọ ọkùnrin o gbọ́dọ̀ kọ́ tó kàn ó kọ́kọ́ ní gbogbo ń dẹ́dájọ́ tó ní bá ṣe papọ̀ mọ́ jánábà ìgbà wo ni ó tọ́ káwẹ̀ gbàwọlá àníwẹ̀ gbàwọlá sí báyìí anídìí àtìkọ́ bẹ́ẹ̀ lóbìnrin náà ojoojúmọ́ haid anídìí àtìkọ́ fún yìí báyàn kọ́ fáwọn àyìn tiẹ̀ ni ìwọ ní haid ọ̀hún bí ẹ bá ń sanwó kọ́ọ̀sì gan ọlọ́kọ́ fífẹ́ kọ́ọ̀sì fífẹ́ mọ kọ́ọ̀sì bó o ní ti ń jẹ́ haid bó o ní ṣe máa ń ṣe bó o ló ṣe lè àtúrẹ́sì jọ́sìn mi àwọn eléyìí kọ́ ntí yẹn ní bùkátà sí kí èèyàn kọ́ nítorí safety alkiyama wa ni abi allah subhanahu wa ta'ala ó ṣàlékún dáadáa wa هذا وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله أستغفرك وأتوب to it. Thank you.